Ògo Ìgbàlà náà la ṣì wà ah, ó dá mi lójú pé ẹ̀ ń mú ẹyọ tàbí méjì dání èmi àti ògbóǹtarìgì mi a ti jọ ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ àti gbọ́ ìrìn àjò ẹ̀ tí wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin ẹ̀mí láti bí ọdún mẹ́sàn-án sẹ́yìn bẹ́ẹ̀ lẹ́rẹ́ sì tún wà pẹ̀lú mi náà lórí ètò ẹ kú ògbóǹtarìgì tèmi. ẹ ṣeun ẹ o mo ṣe padà dé ìyẹn ti mọ̀ wípé abala àwọn orin tó perégedé náà ni màá bọ́ sí ṣùgbọ́n mi àti ògbóǹtarìgì mi a ṣe ń sọ àwọn ọ̀rọ̀ kan lọ Eh, kó tó di pa lọ sílé agbára lẹ́ẹ̀kan eh, ògbóǹtarìgì tèmi jàre lẹ́yìn nígbà tá a bẹ̀rẹ̀ ètò ẹ sọ fún wa pé ẹ̀ ń ṣiṣẹ́ lórí àwọn orin kan lọ́wọ́lọ́wọ́ báyìí àbí kí n tẹ̀ tó wá sọ pé kí ni àwọn nǹkan gan tẹ̀tẹ̀ ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ báyìí níṣẹ́jú kan. àwọn nǹkan tí mò ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ báyìí ni mo mo ń ṣe orin tí mo release ní ní January mm-hmm. oṣù kínní nínú mm-hmm. ọdún yìí so òun mọ kí ni àkọlé orin náà Oyèdìkagé ni àkọlé orin Oyèdìkagé ẹ̀dẹ̀ kọ díẹ̀ fún mi bẹ́ẹ̀ kẹ́ tó máa sọ̀rọ̀ lọ. Oyèdìkagé o there's none like you there's none like you you are the one I call love you are. the one who saves. You took my pain and my shame. Jesus, you made a way. So we give you praise. We worship you. we cast our crowns to the land. Mm-hmm. oyè dìkàgé ṣé ti wá parí ẹ nínú studio àbóṣì wà nínú studio. mo ti parí ẹ mo ti release ẹ ní january. Mm. Ah, ó dẹ̀ dùn mí <laughs> kánípẹ̀ tí ìparí ẹ̀ ni ó yẹ ká fi àwọn oríkì <laughs> ọlọ́run tó ṣe gbòógì gbòógì sínú ni a eh. sì máa ṣe rìmíìsì ẹ eh, eh. ó yá ẹ ṣèlérí níwájú ilé ẹjọ́ yìí ah, ah. nípa máa ṣe rìmíìsì òye èjìkàjì pẹ̀lú ọlá àtọkùn ètò gbogbalà ẹ máa nìṣó lẹ. a ṣe rìmíìsì ẹ ṣeun ẹ ṣeun so ṣùgbọ́n a fẹ́ ṣe a máa ṣe ehm, live recording ìyẹn jẹ́ pé a máa èyí tá a ṣe ti studio la ṣe mm-hmm. a máa wá ṣe live pẹ̀lú àwọn percussion instrument hmm. tí àwọn camera máa wà àti àwọn náà máa wà níbẹ̀ so. Mm yẹn a máa ṣe yẹn ní August so òun hmm. là ń ṣe à ń ṣe iṣẹ́ lórí lọ́wọ́ báyìí mo dẹ̀ tún ní eh, ó ní orin kan náà tí mò ń ṣiṣẹ́ lórí eh, mi àti one eh, minister from the United States hmm. so là ń ṣiṣẹ́ lórí lọ́wọ́ báyìí yẹn náà máa jáde ní Great I Am great i am kí lorúkọ mínísítà náà. lọlá music lorúkọ lọlá music ṣé àwọn náà máa ń sọ yorùbá dáadáa bẹ́ẹ̀ ah, ṣe sọ yìí. òyìnbó ni wọ́n ṣùgbọ́n wọ́n ń sọ yorùbá. wọ́n ń sọ yorùbá àti lọ́lá music à ń wá yín lórí ètò Ògo Ìgbàlà gbóòtarìgì tèmi ẹ kú atótónu látàárọ̀ ẹ ṣeun ní ìṣẹ́jú kan kó tó di pé mo lọ sí abala àwọn orin tó pèrègede báwo gan lẹ ṣe máa ń gba ìmísí láti rí àwọn orin tó dára tó dára tí a fi ń hmm. yan Ọlọ́run lógo yìí. Hmm. èmi fún personally fún mi hmm. ọ̀nà méjì ni àkọ́kọ́ jẹ́ tí n bá ń tí bá ń tí bá ń ka bíbélì ọ̀ bóyá mò ń mò ń mò ń fellowship ọ̀ bóyá mò ń mò ń gbàdúrà hmm. lọ́wọ́ mo hmm. dẹ̀ ń ka bíbélì lọ́wọ́ mo lọ mo kọ̀ lè mo kọ̀ lè wà lórí verse scripture kan hmm. and scripture yẹn máa wá ní á ní another dimension meaning then láti bẹ̀ máa rí orin kan most of the time book of psalms. Hmm. You know, so and then bóyá tí wọn bá tí wọn bá dẹ̀ wo àwọn incident tó ṣẹlẹ̀ ní eh, eh, irú orin Oyedikagi hmm. tí wọn sọ pé first one is by pé kéèyàn máa fellowship meditate lórí eh, ọ̀rọ̀ Ọlọ́run then secondly èèyàn lè èèyàn lè èèyàn lè kéèyàn kéèyàn receive ẹ̀ pípé kéèyàn receive orin hmm. pé kéèyàn kéèyàn máa kéèyàn sùn kó wá kó wá gbé wá kéèyàn hmm. máa kí wọ́n máa gbọ́n rin láti ojú àlá ó nìkan hmm. tó ṣẹlẹ̀ sí mi ní eh, ní ní oṣù kejì ìyẹn February so mo mo kàn ṣáà rí i pé mo dà pé mo ń gbọ́ kò ń ṣe orin ṣùgbọ́n mo kọ́ àwọn pé wọ́n ń chant pé kọ́kọ́ máa chant sound kan hmm. láti ọ̀nà tó jìn hmm. so àwọn tó dẹ̀ ń kọ́ wàdà wọ́pọ̀ gan so mo dẹ̀ àtinú mi ìfẹ́ fi bẹ̀yẹn lẹ̀ so mo ṣe jí in fact uh, tears of of of joy wow. was on my face so mo ní láti lọ sí restroom mo sáré <laughs> record o láti record ẹ so ọ̀nà méjì ni wọ́n ti lè lẹ́yìn tí máa ń gba ẹ̀mí sí àwọn ẹlòmíì kẹrẹ wọ́n lè wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. tiyín ni tiyín ni bẹ́ẹ̀ yín ṣe ń gba ẹ̀mí sí tiyín gangan òun náà ni ògbóǹtarìgì tèmi ẹ ṣe ẹ kú kalẹ̀ ẹ bá mi sọ àwọn social media ọ̀sìn yín ibi tí àwọn aráalé ti lè bá yín pàdé fún àwọn aráalé torí wọ́n ṣe ń wò yín wọ́n sì fẹ́ tẹ̀lé yín wọ́n dẹ̀ sì fẹ́ pè yín ẹ mm. sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín pàápàá ẹ bá mi sọ fáwọn aráalé. ok um, ẹ ṣe gan ẹ ṣe fún uh, so social media handle mi ni Tobi Osho fún Facebook mm. Tobi Osho t-o-b-i then space Osho o-s-h-o and then fún Instagram mi Tobi underscore Osho that's t-o-b-i underscore Osho then uh, fún uh, twitter me mm. at minister min Oluwatobi. that's for minister my minister min olúwatóbi at nọ́mbà yín kọ́ tó máa pè yín sí. okay number mi uh, òun zero nine zero nine one two four ten thirty ten thirty bẹ́ẹ̀ni ma ẹ pè lẹ́ẹ̀kan <laughs> zero nine zero was very special gan. <laughs> ìbá sọ fáwọn èèyàn mọ so zero nine zero nine one two four ten thirty. nine one two four ten thirty ó dá mi lójú pé à ń gbádùn mínísítà Tóbi Ọ̀ṣọ́ lórí ètò Ògo Ìgbàlà lẹ́ni mo fẹ́ bọ́ sí abala àwọn orin tó perégedé àwa ní sọ̀rọ̀ lórí orin tó pọ̀ lẹ́ni orin tó perégedé nítorí àsìkò wa ó ti sáré ó sáré báyìí àwa pàápàá asátẹ̀lé orin ẹyọ kan làwa ní àǹfààní láti sọ̀rọ̀ lé lórí lẹ́ni orin yìí orin tó ní ìmísí orin tó yan Ọlọ́run lógo hmm. orin. Mm kí n bẹ́ẹ̀ ẹ máa bẹ́ẹ̀ ó ti dandan orin náà ni Yorùbá medley eh, by Minister Tóbi Ọ̀ṣọ́ ẹ wá bá ń sọ̀rọ̀ lórí Yorùbá medley hmm. kí lẹ ti ẹ̀rọ débẹ̀ hmm. pàápàá. Hmm. ok nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn ti máa ń tẹ́bá notice gbogbo orin tí mo ti kà láti àárọ̀ èdè gẹ̀ẹ́sì ni so àwọn èèyàn ti máa ń wò pé ah, ah, ṣé orin èdè gẹ̀ẹ́sì nìkan ni la máa kọ ni bẹ́ẹ̀ kẹ̀rí orin tiwantiwa eh, eh, nínú ẹ̀ ni wọ́n bí mi wọ́n bí mi wá sí so ṣùgbọ́n torí ibi tí Ọlọ́run pè mí sí hmm. àwọn tó dẹ̀ ń gbọ́ ru music ni ẹ eh, o ó ti dá náà kẹ́ ẹ máa wálé gbá ẹ náà tó mo ṣe wò pé hmm, ẹ jẹ́ kúkú fi opportunity yìí kí n fi jẹ́ káwọn èèyàn mọ̀ pé ah èmi náà mọ orin yorùbá náà kọ díẹ̀díẹ̀ so òun ló wá bí yorùbá medley mm, mm, òun ló bí yorùbá medley. Hmm, ẹ ṣe ọlọ́run àtúbọ̀ máa fún yín ṣe bóyá kílẹ̀ wá rí sọ sí orin yorùbá medley yìí kí ni àwọn nǹkan tó ti ṣe nínú ayé àwọn èèyàn kí ni hmm. àwọn testimonies tẹ̀ ti hmm. gbà nípa ẹ̀. wà testimonies pọ̀ mi ní parọ́ but ah, olúwa ló ní gbogbo ògo àti ọpẹ́ ah, olúwa ṣeun torí nígbà tí mo mo I release yẹn ní last I release orin yẹn ní ọ̀sẹ̀ tó kọjá hmm. and um, uh, èèyàn kan pè mí tó èèyàn tó jẹ́ ọ̀rẹ́ mi tó wà ní UK hmm. ó pè mí in fact video call gan ló fi pè mí hmm. ló ń sọ fún mi pé à pé òun wà ní inú situation kan wípé òun ti fi iṣẹ́ lẹ̀ láti bí oṣù kan pé òun tẹ òun kò fẹ́ sọ fún mi and all that pé kò sí pé bóun ṣe rí video yẹn pé òun kọ́ experience ayọ̀ peace tó wọn pé pé in fact pé ó wá bẹ̀rẹ̀ sí ní pray fún in fact it was like pé wọn ah, á hmm. túbọ̀ máa pé òun pé òun tẹ̀lé sí. ẹ má tí ì sọ̀rọ̀ ju <laughs> mínísítà Tóbi Ọ̀ṣọ́ ẹ yára lè ní àǹfààní láti lọ wo orin Yorùbá medley yìí báyìí my ògbóǹtarìgì yẹn eh, lórí ètò lẹ́ni wọ́n pè ní yorùbá medley ẹ̀ rí àwọn orin tó yin ọlọ́run ṣé wá rí o àgbékalẹ̀ orin yìí ó ní agbára púpọ̀ ohun tó ń jáde lábẹ́ orin yìí ẹ̀hẹ́n káàkiri àwọn ọ̀run ni dànsákè ṣé tí wá rí àwòrán tó fi yà á hùn eléyìí tún dára tó pọ̀ ṣé wá rí àwọn ibi tó ti lọ yà àwọn orí òkè àwọn ẹ̀ nígbà tí ìgbọ́n bá rí orin yìí ẹ̀rí gbogbo atótónu tí mo ti ṣe látàárọ̀ ẹ kí lọ ṣàfihàn orin yìí fún wa bẹ́ẹ̀ ni wọ́n tí wọ́n bá fi padà dé màá ti bọ́ sí abala gbọ̀ngbọ́n ẹni àti ránṣẹ́ tá a jọ wà níbí báyìí torí ìránṣẹ́ ọlọ́run àlàyé náà ni wọ́n wọ́n rà jọ máa ṣe abala gbọ̀ngbọ́n lẹ́ni wọ́n á tún bá wa sọ̀rọ̀ ọlọ́run ẹ̀ wọ́n ti bá wa sọ̀rọ̀ nípa ti orin wọ́n tún bá wa sọ̀rọ̀ ọlọ́run lẹ́ni ó tún ṣọkàn wa lóore yóò ṣọkàn wa láǹfààní a ó tún rí ìyanu lórí ètò ẹ má tí ì lọ síbi kankan à ń padà